máa wọlé ayé o ìbà ó ìbà ìbò awo ọ̀run báwo bá pe awo awo ajáwo níhò mo pè yín lónìí o ẹ jẹ́ mi o nítorí ọ̀rọ̀ ìlú wa ìrírí dọ́gbọ́n afẹ́fẹ́ lẹ́lẹ́ lọ gbére wá sínú ìlú ìrírí dọ́gbọ́n. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ wọnú ìlú wa wá kéku máa ké bí eku kẹyẹ máa ké bí ẹyẹ kọ́mọ ènìyàn máa fọhùn bí ọmọ nìyàn kíre wọnú ìlú wa wá kí dùnnú wọnú ìlú wa wá kí gbéga wọnú ìlú wa wá kò rí bẹ́ẹ̀ kò ṣe àgọ́ onílé. délé láọ̀rọ̀ gún ọlọ́mọ ó o. ee pamọ́lẹ̀ ó wò ó fi. ìbà ó ìbà ìbà àwọn tó ti dá kí n tó dá ìbà àwọn tó ti tẹ̀ kí n tó tẹ̀ béèrè bá jí nígbà àjúbọ̀ olúgbó bẹ́ẹ̀fọ̀ bá jí lọ́dọ̀ àjúbọ̀ olú ọ̀dọ̀. gbogbo tá a wí ní àhín lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ fọmọdé bá mọ́sẹ̀ lọ báyìí àníkọ́sẹ̀ gbágbà mọ́sẹ̀ lọ yóò ní ọsẹ̀ lájogún gbélé hàn yín. ewọ ewọ ẹ ọmọ ẹwọ ikú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀ bá díẹ̀ bá gbẹ̀jẹ̀ pìpìpì iye rẹ̀ lájogún ìdílé ìdílé àìfọ ah, lájogún lájogun. lájogun. ah. lájogun. ha. ṣàǹgbá fọ́. ó wò ó fẹ̀rẹ̀ ó kú fi. mọ́mítadé mo ti gbàgbé kí mi ṣé ẹ lè sáré bá mi mú wá ẹjọ ẹjọ ẹ sáré bá mi mú wá ẹ mú mọ ẹ ok alright alright mo ti wá ṣọ́ọ̀bù ẹ ṣe ẹ ṣe. ó níbi lọ. ó tara rẹ èmi ò lè dẹ́bi dùn. ọ̀rọ̀ pé ń bọ̀ sí ẹni sọ̀rọ̀ pé ń bọ̀ sí ẹni. àjọkẹ́ ah, kí ni ọ̀rọ̀ pé nbọ̀ sí ẹni ọ̀tún jí lára kùtù ọ̀jì lọ́wọ́ lọ́ọ́ fi mutí. ẹnu rẹ kọ́ mo fi mutí ẹnu rẹ mo fi mutí. ọwọ́ mi lọ jí tó fi mutí adéọ̀sì mọ̀ mí adéọ̀mọ̀ mí Mr. Ají fọwọ́ mutí ọ̀jì lọ́wọ́ gbẹgbẹ́ rẹ ní roko náà rodò náà lọ́ọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n wọn kò jí báyìí kọ́ rèdíò tí wọ́n fi sí ọ ni. mẹ́ta láàrin òtò dá mi ah. dúró ibi bá mi mo lè lọ. adé tán bá bí pọ̀nrí pọ̀nrí la bàbá la bàbá rẹ̀ la kọjá ń bì kí n rí o. bàbá mi. kọjá kí n rí o ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé n sí ẹni bó o lẹ ṣe wá ṣe tẹ́ ẹ fi wá ń sọ èmi ò rí kọ́kọ́rọ́ yín nù lé o tọwọ́ mi mọ bá yín mú wá. mi tiẹ̀ mọ bí tí mo wá sọ sí náà ni. ẹ mọ wípé sẹ́ mi pọ̀ pé wọ́n mọ ọmọ ìrè sùkú mo sì mo tún sáré dáná oúnjẹ. má bínú má bínú má bínú má bínú ṣé kí nǹkan sáré sí náà ni. ẹ fi sí i wọn máa gbà padà lọ́wọ́ yín torí mi ò tún lè jẹ ẹsẹ̀ lè ẹ bá mú ẹ bá mú ẹ bá mú ẹ ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn ẹ bá mú. Ah, ah, ẹ pẹ̀lẹ́ kí ló dé. Ah, èwo ni sísè ẹni sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹdùn ẹni sùn ẹni sùn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. bàbá bàdé bàbá bàdé ẹni sùn ah, ẹmu mi ẹmu mi ẹmu mi. Ah, mo dárò bàbá tadé bàbá tadé bàbá tadé yẹ kí ló ṣẹlẹ̀ bàbá tadé ẹ gbà mí o ẹ gbà mí o bàbá tadé. bọ́lá ọ̀nà gèlè kí ló mẹ́lẹ̀. kéde. Adé. Adé. Ṣé o sì? Kí ni kí ló ṣe? Adé. Adé ah mo dára adékòwò ọlọ́gbọ́n ẹlẹ́dàá rí mi ti ẹni ẹgbà mi ọ ọdẹwọ̀n ara ẹgbà mi ẹgbà mi ọ ará àdúgbò adédàkùn ọlọ́gbọ́n yìí ń bọ̀ ti ẹni adéré ni ti ẹ wà lọ fún ti rẹ ah, ẹgbà mi ọ ẹdàkùn ẹdàkùn àti nọ́ọ̀sì ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ ẹ máa wọ adé adé adé ah. dídé ẹ máa gbẹ lọ́wọ́ wọn lọ lọ kò tí kò mí ah, àjọ dúró mí ní lọsí àlọ kò lọ ah. rẹ mọ ọmọ owó yìí kò nà kò nà wá nà. tade tade jókòó jókòó tade olówó lòun pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń lọ nílùú yìí ó wá fọmọlẹ̀ ọmọ jáde ọmọ kan ṣoṣo tẹ́mi àti ẹjọ́ bí tí mo bá wọn bí nílé ayé yìí. tíá tíá tíá tíá. ha ò ń ṣàbíamọ. àkíndọ̀kùn mi. ha akíndọ̀kùn. Dòkun ṣó o fẹ́ gbẹ̀mí mi ni ó yẹ súnmọ́ mi ní àyín súnmọ́ mi ní àyín tó o sì mọ gbogbo wàhálà tí ń lọ nínú ìlú ìrírí dọ́gbọ́n yìí tó o fẹ́ gbẹ̀mí mi ni gbọ́ mi o gbọ́dọ̀ jáde nínú nínú ilé mọ́ bọ́bú ò bá ó yẹ ọmọ ojú owó ó yà. wo orí tó kẹ bọ́mọ bá fi jáde nínú ilé ilé ó ga jù ọ lọ ẹ̀mí èrèyàn. ẹ jọ̀ọ́ kí ni gbogbo nọ́nsẹ̀nsì náà. you see This is what aggravates me. This is what gets to me. It is very irritating. I am indignant. I am angry. This habit and cancer of lateness a gbọ́dọ̀ dín pẹ̀lú ẹ̀ nínú ìlú mi ò lè gbà nǹkan burú tó báyìí nǹkan wà ńlẹ̀ tó báyìí àtúnṣe ẹ̀ máa dúró de àwọn kan this is wrong this is very very wrong. ẹ ẹ mà gbà mí o mo mọ̀ ṣaláìsí o mùsàláìsí kí ni kàkàtàkàtà ti ń wí kí ni ń wí náà. ẹ ǹlẹ́ ẹ̀yin olóye ah, ah, ah. ẹ kò wájú. alájogun ó sàmọ̀dí tá a fi pè pàdé kí ló dé tó pẹ́ báyìí. ẹ ẹ wo ẹ mọ bínú ẹ mọ bínú sí mi ẹ̀yin igi lóore lùgì ni mo ní kọ́kọ́ gbé torí òkè ẹ̀ kúrò náà ẹ̀yin. èyí ń wo obìnrin tó ṣẹ̀ fẹ́. òòrè ní kọ́tọ̀kọ́tọ̀ òòrè kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀yin. ó ṣẹ̀ fún obìnrin tuntun dáadáa lé òun mọ̀ èyí ń ní igi tó rẹ̀ lùgì tí rétòkè rẹ̀ kú. kọ́mọ fi ti ọtún. ní kàtìkàtì. kàbíyèsí o. kàbíyèsí o. kàbíyèsí o. kájú ó pẹ́ lórí. kàbíyèsí o. bíbàtọ̀ pẹ́ lẹ́sẹ̀. kírùkẹ̀rẹ̀ ó dokin ní kábíyèsí. àwọn èyí tẹ̀ ń wé òun ẹ̀ fi múnú mi dùn lójú ara yín nu àbí. ebi ẹni àgbáyé wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ni. bẹ́ẹ̀ni. eyín àgbà gidi àbí wọ́n sì létí ọba ń lé etí ọba lóko wọ́n láwọn èèyàn wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. àwa ẹ̀ náà ní kábíyèsí. láì mọ̀ pé ẹ̀yin gan-an ta ìpè létí ọba ń ọba lóko etí ìtẹ̀yìn alára ti di. Ah gbogbo ìlú rí bí ti rí lọ yìí kò sì sí kankan nù yín tó ronú ti pé ọmọ yẹn ká mú nǹkan sá lóògùn gbogbo yín wá gbẹnu tìlú olúndú kò sí kankan tó ṣèrànlọ́wọ́ kankan nù yín bíi tí ọ̀kan yín afẹ́ kí lòó túmọ̀ lórí àbí àwọn alálẹ̀ ò ní gbà fún ẹ bẹ́ẹ̀ ò bá wá pé pàdé tí mo pè ń kọ́ nìsín ìlú ọkàn máa dàrú lọ náà ni ẹ ti lẹ́sìn ìjọba ẹ bá mi ṣètò ìlú èmi ò mètò tẹ́ ń ṣe o kábíyèsí kábíyèsí o. ẹ dákun ẹ fi yèdénú ẹ má bínú sí wa. ẹ̀yin kábíyèsí o kábíyèsí ẹ pẹ̀ fún wa kábíyèsí adé ó pẹ̀ lórí bàtà ó pẹ̀ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ ó dókínní àṣé ó pẹ̀ lẹ́nu kábíyèsí ààrẹ mi yín ló pẹ̀ ẹ pẹ̀ fún wa wọ́n ní bí ò bá nídìí wọ́n lóbìnrin jẹkumolú ẹ ṣe rí gbogbo rògbòdìyàn wàhálà àti ìdààmú tí ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí ó ń tọ́ka wa sí nǹkan kan ni ó sì yẹ kó ti yé wa nítorí pé kò sí mọ́jèsì láàrin wa kò sì sọ́mọ ẹ́kẹ́ láàrin wa. kí ni tiẹ̀ ń wí náà wọ́n ní sàn án láàárín ajénímù ni pẹ́kọ̀rọ̀ àdàpè ní ọmọ mi ń fẹ́ ọ̀ ah, ah. ohun tó bá fẹ́ sọ tó wà lọ́kàn ẹ̀ gan ni kò wí òun la fẹ́ gbọ́ torí a fẹ́ kó o sọ ojú abẹ ní kò gan-an ah, torí nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú ìlú lé ìlú ìlú òtúnṣe kò tùbà. màá na ayé ẹja méjì lé gbogbo tó fẹ́ play náà ló ń play yẹn ẹnu ló kàn ń. àmọ́ àwọn kòkòrò sọ̀rọ̀ máa sìn sí mi jáde mọ́ dání kéwọ́ ni kéwọ́ ni sìn yẹn. kí ló ṣe ọ́ kí ló ṣe kí ló kí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn. kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó lé ní o ẹ má jẹ́ ká fàágùn rárá rárá àtúnṣe ní ká wà. kábíyèsí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó nílò àtúnṣe ní kíákíá kábíyèsí ikú tó ń gbójúgbẹ̀ ni òwe ńlá nípa fún ni kábíyèsí. Si what is the meaning of this back and forth? kí ni nǹkan tá à ń gbà bí ẹni ń gbàgbà ọtí náà? ṣé is this not obvious? is this not obvious? nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò yé wa? this is what is called an epidemic. epidemic yàtọ̀ sí pandemic. ṣé ẹ rántí covid àti ebola? nǹkan irú kan ló ń ṣẹlẹ̀ and kábíyèsí ara nǹkan tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ rí yín fún gan rèé a ń láti make arrangement mo dẹ̀ ti make arrangement fún medical personnel to come in their numbers to this town and take charge of the health situation of this country. gbẹ́nu sọ́njọ́ èwo ni kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ tí ò bá ń ṣe kábíyèsí tí wọ́n ti kẹ́yẹ ilé pàrọ̀ díẹ̀ tí tírù wọ wa jókòó láàfin ẹ̀yìn kábíyèsí ọ̀rọ̀ gidi ni èmi fẹ́ sọ ṣe tó wà nílẹ̀ a nílò láti fi pẹ̀lẹ́kùtù ká fi yanjú ẹ̀ ni pẹ̀lẹ́kùtù la nílò láti fi yanjú ẹ̀. alájogún nǹkan kan náà ló sáà tẹnu mọ́ bí àjàkàrà ọ̀tún bá ayédèrò wọ́n mú àbá wá oní àbáwọn dà nígbà tí kò wá àwa tó kù ń kọ́ kábíyèsí èmi ìbá dá lábàá wípé ká yẹ ọ̀rọ̀ yìí wò dáadáa o ẹ jẹ́ ká fi lo àwọn àgbà ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn àgbà kábíyèsí. kábíyèsí a nílò àti béèrè lọ́wọ́ àwọn àgbà kankan ẹ jẹ́ á ti bi ìsáná kí èso oògùn kábíyèsí wọ́n ní gbogbo àwọn tí ń kú nínú ìlú yìí wọ́n ń sin kí wọ́n tó kú wọ́n sì ń yẹ̀jẹ̀ mú. in ah, ah. tó ń ṣẹlẹ̀ yìí ó ń tọ́ka wá sí nǹkan kan ni ó sì yẹ ó yé wa èké ni gbogbo àwọn olóyè wa yìí òké ni gbogbo wọn wọn mọ tá à ń sọ. alájogun hmm? ẹ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Hmm, kò rí. irọ́ ni o dákun padà èèwọ̀. kí n gbogbo wọn. ìyálòdì ẹni sùúrù ẹni sùúrù kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé this is confusing this is confounding this is astonishing. wò gbọ́ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ ni ilé ọ̀rọ̀ èbó kọ́ ni ìlànà nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan tó le ni ah. èbó ọ̀rọ̀ èbó lè kò lè yanjú rẹ o òyìnbó lè rí igbó eléyìí o ẹja mójútó ìlú òtùbà ìlú òtùṣẹ́ o àléyàn ń sí ní mú imú ẹ̀jẹ̀ ń dà láti mú ọ ní ọ̀gbọ́ Yorùbá mọ́ ni àbí ọ̀làjú bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ lódò àrílẹ̀ odò àgbénú omi ríran tẹja ó yà láhàn mí ní bàtà ké ló tù fẹ́. olùwàwò kàbíyèsí o. ewu wò yeleyele káàkiri sí i. bọ́ ti rí gan ni owó aláìbọ̀ ọmọ lẹ́rù ọmọ lè àbí wojú gbogbo àwa tá a jókòó sí ọmọ jẹ́sí à ń bẹ́nu bí ṣeré roko ti rí gan ni owó. kàbíyèsí o ẹni tí mo rí lọ́kàn láyà díẹ̀ gẹ́gẹ́ bí n tí mò ń rí ní fi yé mi wípé ẹbí tí gbogbo wa o. òòṣà kan ń bẹ nínú ìlú wa yìí tí gbogbo wa ti pa tìta àbọ̀ mọ́ òòṣà ọ̀hún ní ń bínú o ẹ wo bí wọn ò bá ní parọ́ tàn yín jẹ ó ń bínú gidigidi gan ni o. Hmm. lóòótọ́ láyédáyé ọ̀làjú àmọ́ àwa ò fẹ́ ju egbò tẹ́lẹ̀ ń lù yìí àpàṣẹ ṣe ti bó tiẹ̀ jẹ́ pé àpariwo rẹ̀ sókè àmọ́ gbogbo tó yẹ ká ṣe là ń ṣe gbogbo ibi tó yẹ ká náwó sí níṣẹ̀ṣe là ń náwó sí àfi tó bá wàá jẹ́ àwọn òjòyè wọ̀nyí wọ́n ti gbàbọ̀dé fún mi báyìí. àkòrí bẹ́ẹ̀ olúwa mi òòṣà àpáàrà èyí tá a máa ń bọ nígbà tí iṣu tuntun bá jáde bí oṣù bíi mẹ́ta sẹ́yìn òun la bọ̀ ẹ̀yin lẹ́sẹ̀ fún mi lówó mo sì ṣètò owó rẹ̀ bó àti bó ṣe yẹ. bẹ́ẹ̀ náà la sì bọ eégún ọ̀tọ̀kìtì nínú oṣù kẹrin Eh, mo mọ gbogbo rẹ mo mọ I know about it all àmọ́ òòṣà ìwo wà ní olùwàwò tí ah ah tẹnu ah òòṣà òtóró jòjò ń kọ́. ọ̀tún àbà ń gbé sọmọdé sọ ti àgbàgbé ni pa ti bọ òòṣà jòjò ní nǹkan bíi oṣù So what are we talking about? No, no, no. What is all this back and forth about? Òrìṣà mẹ́ta. In the space of few months, kila lẹ tún fẹ́? Ṣáwọn yẹn In this day and age, ká máa ṣòrìṣà. Ẹ̀yin ẹ wò ó, wọ́n ní ológun irọ́, elégbèje ète, ẹ̀yìn ni gbogbo wọn máa tẹ̀lé kádàrá ta ni ò mọ̀ wípé a ti kọ òrìṣà alẹ́ nínú ìlú wa tá a bọ̀. Ah, ah. alájogun atẹnumọ́ ẹ pọ̀. ṣé mò ń purọ́ ni ah, ṣé mò ń purọ́ ni ta ni ò mọ̀ wípé àràgbá yamuyamu òrìṣà ni òrìṣà fẹ̀jẹ̀wẹ̀ òrìṣà yìí sì ni wọ́n fi tẹ̀lú wàyí ìdó bẹ́ẹ̀ sì nìyí agboolé wa ni wọ́n ti ń bọ̀. Ah, ah òrìṣà ń bá bàálà mi ni bẹ́ẹ̀ sì ni ìgbà tí kábíyèsí sì ti bọ́ sórí oyè ni wọ́n ti ní wípé àwọn ò fẹ́ kẹ́nì kankan kó dé ìdí òrìṣà fẹjẹwẹ mọ́ àtìgbà náà la sì ti pátì tá a ti bọ́ mọ́ ẹ wá lẹ́mú òrìṣà tá a kọ̀ sílẹ̀ tá a bọ̀. òsàálẹ̀ bàbá rẹ ni àfẹ̀jẹ̀wẹ̀ lóòótọ́. so èmi náà wí bí ò bá ti tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìṣe lásán lóòótọ́ èmi ni mo pàṣẹ pé kéèyàn kankan mú dédú ṣàfẹ̀jẹ̀wẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ló sì nídìí torí ọjọ́ ọ̀la lúwa ni gbogbo àwọn òrìṣà tó kù bí kí wọ́n gba ewúrẹ́ kí wọ́n gba àgùntàn kí wọ́n gbé kuru kí wọ́n gbẹ̀kọ́ ọ̀nà ìdí twenty second century yìí là ń wá kiri pé wọ́n fẹ́ yẹn lúwọ́ barbaric ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà mo sì rò òní ó ń gborí wúndé ó ń gbẹ̀jẹ̀ àlejò mẹ́ta níjọ́ tí ò bá ní rúurí wúndé àtẹ̀jẹ̀ àlejò mẹ́ta gbà ṣé kò ní padà sórí àwọn ọmọ ìlú rònú o èmi ò sì mọ̀ pé bí ó ti rí rẹ̀ dákun ẹ̀rà ń o. no no no no no no kábíyèsí ọtí you cannot regret your action ẹ má regret action yín at all ẹ má regret you did the right thing you took the right decision sórí eh, ibi tó ah, yé wọn ah. ni ibi tó oyè rẹ dé ni. ọ̀tún jẹ́ kí n sọ̀rọ̀ don't interrupt me when i'm talking. Ah. Ah. ah. Ẹ̀gbọ́n no listen kí ni kí ni essence ká máa bọ òrìṣà pẹ̀lú èèyàn it is inhumane, inhumane it is barbaric it is disgusting akílẹ̀ ń sọ hmm. ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ làwa iṣẹ́ tiwa ní pé ká sọ̀lù dẹ̀rọ̀ ṣé ń pàtà bẹ́bẹ̀ sí pa ọmọ ìlú káàkiri torí pa fẹ́sùn òrìṣà à ń sọ̀lù dẹ̀rọ̀ nìyẹn mo ti sọ fún yín kábíyèsí the situation we have is an epidemic is a pandemic eh? solution dẹ̀ ni pé ká gẹ́tì medical personnel ká gẹ́tì wọn wá sínú ìlú yìí they take charge of the medical and health situation of this town ìṣẹ̀ǹṣe làgbà ìṣẹ̀ǹṣe làgbà. kí lélẹ́ yìí. Ah, o olúwawo alálẹ̀ rẹ̀ yóò gbé ọ gbogbo wa la mọ̀ wípé a ti ṣẹ̀ sí òrìṣà afẹjẹwẹ̀ wo kí lọ́nà àbáyọ. Yes! Yes! àwọn bàbá mi wọ́n ti sọ ọ̀nà àbáyọ tó wà àmọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tí wọ́n sọ pọ̀ wà ó lágbára gan ni o. olùwàwò àgbàlagbà máa ṣòro bí èwe bí nígbà tí wọ́n ti lọ́nà àbáyọ wà á ti dúpẹ́. ẹ kábíyèsí àwọn bàbá mi ní wípé ètùtù lọ̀rọ̀ yìí jẹ mọ́. olùwàwò. Ah ọ̀dà àbáwọn náà tẹ́lẹ̀ kò sí ẹdí bàgbà lẹ́rù bíi fata adátì ò lè tutù àwọn ò rí nígbà ifá yìí sì ti á lé tutù ó sùn kí wàá ní pé nǹkan ètùtù ká lè mọ bá ṣe tètè wa kò wulẹ̀ nílò pé a tún fi nǹkan falẹ̀ mọ́ àbí. kàbíyèsí. Si. kábíyèsí àwọn bàbá mi sọ wọ́n ní wípé ẹran ajíyò ẹni wọ́n gbà fún nǹkan ètùtù nǹkan abẹ̀mí. what Kenny. a whole human being odidi èèyàn what nonsense Arant nonsense ẹ wo ẹ wo tí ẹ jẹ́ ká tẹ̀ pa ti ẹni yìí tì náà sẹ́rí kò sẹ́ni tí ò mọ̀ wípé ènìyàn la fi ń bọ àfẹ̀jẹ̀wẹ̀ kó tó di pé a pátì àti wípé kò séèyàn tí ó mọ̀ wípé nǹkan tí àfẹ̀jẹ̀wẹ̀ nílò yóò la ẹ̀mí lọ kábíyèsí kan béèrè láti mọ̀ bóyá géńdé ọkùnrin la nílò àbí wúndíá ló jẹ́ kí kábíyèsí máa béèrè nǹkan ètùtù. ẹ wò ẹ mọ tiẹ̀ jẹ́ aláàgùn jìnnà àfẹ̀jẹ̀wẹ́ ti kulẹ̀ mẹ́ńtọ́ fẹ́ gbà fún nǹkan ètùtù fún rẹ̀. olúwa wo ta wá láfẹ̀jẹ̀wẹ́ mú. láfẹjẹ̀wé mú ọmọ bíbí inú alájogun àwọn bàbá mi sọ wípé tó bá ti fílẹ̀ ní nǹkan bá tùbà lọ́ bá tùṣẹ wọ́n ní kò bá síkú mọ́ kò sí wàhálà mọ́. ẹ ẹ olúwawo ẹ ẹ akíndokun ìwọ ń bẹ. ọgbọ́n mi dáadáa o sì ń bọ̀ ọgbọ́n mi dáadáa ẹ wo ìkìlọ̀ wà ń bẹ̀ o ọgbọ̀njọ́ péré ni wọ́n fún wa wọ́n ní tá a bá ti lè ṣètùtù ọ̀hún kí ọgbọ̀njọ́ tó pé <laughs> wọ́n ní gbogbo ẹ̀ bá tùbà lọ́ bá tùṣẹ́ wọ́n ní tí alájogun ọ̀bá yìí ti lè fa ọmọ rẹ̀ lẹ̀ kábíyèsí wọ́n lórí nínà ó ti bẹ̀rẹ̀ o bí ọba fi ilẹ̀ kábíyèsí ọ wàjà o ah, ní kíni ẹ mọ̀tí ẹ jẹ́ mọ̀tí ìlàgùn jẹ̀nà lẹ́yìn tí kábíyèsí bá wàjà ni gbogbo olóyè ọwà máa tẹ̀lé kábíyèsí ńkọ̀ọ̀kan. ẹ wò ó kò lè ṣeé ṣe kémi ó fi akíndòkun ọmọ kan ṣoṣo tí mo bí ọmọ anísọ̀lọ́jà ọmọ aláṣọ lójú ogun ọmọ afabẹ́rẹ́ gúnyán ọ̀bẹ mú tán iṣu tán èmi ò lè fi ọmọ mi kan ṣoṣo lẹ̀ ẹ dúró kábíyèsí ṣé ẹ fẹ́ gbẹ̀mí mi ni àní ṣé ẹ fẹ́ gbẹ̀mí mi ni kábíyèsí ṣé mi ló yẹ kí n forí fa gbogbo wa láti dààmú tó wà lẹ́yìn. Ah! ẹ wò ó ẹ gbọ́ mi èmi ò fọmọ mi lẹ̀ lọ́mọ kọ̀ọ̀kan lẹ̀ tí fi ṣe ètùtù àfẹ̀jẹ̀wẹ̀ kábíyèsí. You see what I'm saying? What a barbaric idea! Ṣé ẹ rí nǹkan tí mò ń sọ? Irú nọ́sẹ̀sì wo rèé? Ah, òrìṣà yìí wá wò round. Kò rí any other person àfi ọmọ alájogún ọmọ ẹ̀kan ṣoṣo what a barbaric nonsense in inhumane atrocity kí ni túmọ̀ yẹn jẹ́rí kábíyèsí mi ò lè jókòó síbí kí n máa fetí gbọ́ gbogbo orúkọ báyìí no no no mo sọ́ọ̀rì gan kábíyèsí please ẹ jọ̀ọ́ ẹ máa ní láti excuse me. Ah. kí ni àwọn bàbá wa wí? ó ní kókó ah, kí ni àwọn alálẹ̀ wí ní kókó. Eh? ah, ah, ṣe ṣe pé cause ventilation àti achieve mb. yeah yes o yes good and window bẹ́ẹ̀ ó wide. bẹ́ẹ̀. Ah, mo ṣé mo sọ fún pé vocational center la lẹ́nu ibi ṣe. I put into consideration ẹ wò ẹ wò this is a classroom. ibi bàyí tóbi o very wide very wide lovely lovely lovely. Ah. then control room wà ń bẹ́ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. yes ibẹ̀ la máa máa kó àwọn kọ̀ǹpútà tí ìjọba fẹ́ fún wa ìyẹn kú iṣẹ́ omi ta àlàdé ah this is nice o ṣé ẹ bá ń ṣe ọmọlúwàbí dáadáa rà ẹ máa ríṣẹ́ gbà ẹ ti gbọ́ ó sì láwọn buildings mi ta fẹ́ kọ́ sí ìlú àwọn igbó tó wà níta kí ló ṣẹlẹ̀. mo wà ókè. ẹ wà ókè. ẹ tẹ̀kẹ̀ ṣé kí n gẹ̀ẹ́tì omi fún yín. no no no no. Mr. Alade. Ah, sùn ẹni sùn. Ah! Mr. Alade. Mr. wò ah, ẹ wò mí ẹ wò mí ẹ wò mí náà. Ah! Mr. Alade ẹ wò mí ẹ wò mí ẹ wò mí náà ẹ wò mí Mr. Alade. Ah! Mr. Alade. Ah! Ah! Àárín adé ni. Lókọ́ mi o. <laughs> tí n bá ti rí ọba yìí hmm? níṣe lórí mi máa ń dàrú <laughs> ah, ah. ìfẹ́ rẹ̀ a sì máa pa mí bí ọtí. Hmm? Ah, <laughs> ó ti lọ. <laughs> ọ̀rọ̀ rẹ̀ náà sì máa dá mi lọ́rùn. Hmm? mi wò kò sí nǹkan báyìí tó lè wá sáàárín wa. Mm.

olólùfẹ́ mi mm. mo fẹ́ fi dá ọ lójú pé kò sóhun kan tó lè yà wá. fún mi jà kó fún mi jẹ. ó dùn bí ìfẹ́ wa. Ah! nǹkan tí mo fẹ́ sọ náà nù. o ti jẹ́ ah! wọ̀nyí. má jẹ sí. má jẹ sí. má jẹ sí. Mm-hmm. ọ̀nà ibi tí mo fẹ́ kó ti lọ ṣiṣẹ́ nìyẹn. ẹ ò sà ṣẹ́rí ibi tí mo wà yìí iṣẹ́ ni mo ṣe ń bẹ̀. this place is very beautiful very convenient very comfortable ọ̀nà ibi tẹ́ni kí n lọ yẹn sà kò lè wà comfortable fún mi kò lè wà convenient and i like my comfort mo like comfort mi gan ọ̀nà yẹn ló dí pa báyìí there are a lot of terrible things lọ́nà yẹn tí mi fẹ́ lọ ọ̀nà yẹn ò da ọ̀nà yẹn dí ibi tí mo is very good ibi tí mo wà yìí mo ń ṣe olúwa lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà ni i'm doing god's work here mi ṣe ṣe èṣù ṣe olúwa ni mo ṣe ń bì let me stay here sir otherwise ibi tọ́nà ti da yìí tọ́nà ti sùn tó jẹ́ kí n lọ síbẹ̀ but with all due respect mi ò lè ever lọ sí ọ̀nà bẹ́ẹ̀ láíláí mi ò lè lọ síbẹ̀ sà. sórí èso tó wà ń bẹ̀ yẹn gan ni mo fẹ́ kó lọ ká nítorí pé èso bẹ̀ yẹn ti pọ́n. àní nǹkan tí mò ń sọ òye yín sà mi ò ní mi ò lọ actually mi ò lọ náà actually mi ò lọ ibi tí mo wáyé ti wà òkè that place ọ̀nà yẹn di gan kó wá òkè kó wá òkè ibẹ̀ yẹn ò clear kí tó débi èso yẹn òjò dẹ̀rọ̀ lánàá òjò dẹ̀rọ̀ yẹn ọ̀nà ti bàjẹ́ ẹgbẹ́ àdó dì yín náà. èmi tí mo rán iníṣẹ́ mo ti pèsè gbogbo tó nílò láti jẹ́ kí iṣẹ́ kó rọrùn ṣùgbọ́n o nílò láti ṣe kánkán kí àwọn ẹyẹkẹyẹ kó má bàa bẹ̀rẹ̀ sí jẹ èso yìí. ẹ sà ṣe ń gbọ́ ṣe fẹ́ gbọ́ sà with all due respect no be This place is comfortable, it's convenient. With Eramilo yẹn, it's not comfortable, it's not convenient, and I like my comfort. I love my comfort. With Eramilo yẹn lọ sà, mi ò lè lọ mi ò lè lọ. Kò possible sà, mi ò lè lọ. Ah, ah. Let me stay here jẹ́jẹ́ kí n máa I'm doing God's work here, ó dẹ̀ tẹ́ mi lọ́rùn. Mi ò lọ síbẹ̀ yẹn mi ò sẹ́ẹ̀rì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ tó le kò le rárá ah, ah. ó ní nǹkan tí àfẹ̀jẹ̀wẹ̀ rí kó tó mú ọmọ alájogún. Ah, ṣé bí òòṣà ìdílé rẹ̀ ni òòṣà ìdílé bàbá rẹ̀ ni kò yẹ kó jẹ́ nǹkan tó máa fọ kò dẹ̀ yẹ kó jẹ́ nǹkan tí alájogún tiẹ̀ máa ríro kò yẹ kó ríro kókó ni pé kó fa ọmọ rẹ̀ kalẹ̀ ká mú lọ sí di òòsà àfẹjẹwẹ ká bẹ lórí síbẹ̀ kí gbogbo nǹkan tó ń rùn pátápátá kó rùn tán kí ara rọ ara ilé kó rọ ara oko. ọ̀tún ẹ jẹ́ fọ̀rọ̀ rora wa wò ṣé wọ́n lè gbarú ẹ̀ kán mọ́ mẹ́kán lọ́ọ́ fi ṣètùtù. ọ̀rọ̀ ìṣẹ̀ṣe là ń wí yìí kì í sọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. ẹ wò kábíyèsí èmi ò ní a mọ̀ fi ọmọ alájogun ṣètùtù o ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sùúrù la ó lè fi tipátipá mú un á pẹ̀tù sínú ni a lè fagídí ṣe o. Hmm. Can you guys hear yourself? What nonsense are you babbling about? Kí ni gbogbo nonsense yìí náà? Human being lẹ́ ń sọ bẹ́ẹ̀ yẹn odidi èèyàn odidi èèyàn lẹ fẹ́ pa fún òrìṣà kan kábíyèsí nǹkan tí mo fi wá meeting yẹn o mo fẹ́ appeal sí yín mo fẹ́ urge yín mo fẹ́ plead mo fẹ́ beseech yín ẹ má change mind yẹn o no no no a gbọ́dọ̀ fi odidi èèyàn ní ayé tá a wà yìí ká sẹ́gbà fẹ́ fi ṣe òrìṣà no it's not done it's never done at all listen to me that boy kábíyèsí has a right to live he has a right to live kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí no. we have to be logical no. we have to be scientific. pé torí gbogbogbò òyìnbó àti ọ̀làjú rẹ̀ kò láàfin yìí n sì bá wí o n sì bá wí kábíyèsí tó fi oyè dá ọ lọ́lá òun náà ni kábíyèsí tó pè é sí rúpàdé báyìí ká ní oyè ìdílé rẹ̀ ni. Ah àbí o mọ̀ nípa àṣà àti ìṣẹ̀ǹṣe ìlú yìí ni ṣé wàá lè yanu rẹ gbàgà ah. kó o ní ká pa àṣà àti ìṣẹ̀ǹṣe tì ká tìṣẹ́gbẹ́ kan ta ló pè sí pàdé yìí ọ̀rọ̀ àdáyébá là ń sọ bí kò kan rúwọ ìrárá ah, kò kan alákọ̀wé ọ̀rọ̀ àdáyébá àdáyébá wa gangan là ń sọ ah, keep your mouth shut jọ ọ̀tún kí ló ń ṣe you don't talk to me like that kí ló dé kí ló fa gbogbo nọ́sẹ̀sì yìí. Ah, ah, ẹ ti ẹ wá gbọ́ná ẹ gbọ́ná ta ló pe wúwọ ẹ sí ìpàdé yìí gan ọ̀rọ̀ àdáyébá là ń sọ kò kán wúwọ yìí kò kẹ́. keep short yóò lè insult mi o lè sit down there ta ló ń bá ẹ sọ̀rọ̀. ìdílé bàbá rẹ wọlójó yèrè. oh my god ìdílé bàbá rẹ wọlójó yèrè kí n kọ́ wí kí n gbọ́ ọwọ́ ló fi róye ó fọwọ́ róye ni. ọ̀tún ọ̀tún mo mọ right mi mo mọ duty mi mo lè jẹ́ honorary chief lóòótọ́ but I know my assignment I know what I'm doing here I know why I'm doing what I'm doing ṣó ti yẹ ọ mọ kankan I mean what are we talking about in this day and age kí lẹ̀ ń sọ náà tí àwọn human rights activists bá catch wind of this thing there will be trouble kábíyèsí wàhálà nǹkan tá à ń sọ kọ́ la máa sọ ọ̀ bá gbé ọ̀rọ̀ sórí social media Facebook Instagram Twitter kí lè rò pé a máa sọ náà wọ́n ti palace in straight. they begin to run after the king. wọ́n wá wọ́n wọ́n bára sí adéwà máa dé kábíyèsí kiri. all of them will run into high. kábíyèsí ẹ máa wọ́n máa yí kẹ́. kábíyèsí kábíyèsí. máa yọ ọmọ nǹkan tó ń sọ. kábíyèsí orí ọ̀fẹ́ kábíyèsí ló ń jẹ o tí ìbá ṣe torí kábíyèsí ni bá ní kó gbẹ níbi tó jókòó sí kó rẹ̀ gbẹ owó kọ́ ni ohun gbogbo agbára ni ohun gbogbo tí ìbá ṣe ọlá kábíyèsí tó ń jẹ ni bá ní kó gbẹ mbẹ́ o wàá sì gbẹ náà ni. ọ̀tún ọ̀tún sùúrù la lè fi yanjú ọ̀rọ̀ yìí. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ má fi nù ni mo mọ̀ jẹ́. èmi ò lè fọmọ mi ilẹ̀ ká fi ṣètùtù ẹni tí ó bá ya kú ni kó gbọ́ràn lọ kò sì sígbà téèyàn débẹ̀ tí ò bẹ́gbẹ́ ń bẹ̀ èmi ò lè fọmọ mi ilẹ̀ ká fi ṣètùtù. ah ah alájogun ó tiẹ̀ lé kí kábíyèsí kọ́ bọ̀wọ̀ forí adé. ìyálòde kò yọ kíkí ni kò yọ kíkí kò yọ kíkì ni ẹ wá pé bírí kótó ẹ pé bírí kótó ẹ ń ṣèpàdé lórí bẹ́ẹ̀ ṣe dẹ́mi ọmọ tèmi lẹ́gbọ̀dọ̀ kò lè ṣeé ṣe ìfọmọ mi lẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí mo dábọ̀ kínní yìí o mo dábọ̀ ẹ o mo sọ fún yín mo kígbe títí títí mo dá láṣejù mo ní wípé òrìṣà àfẹ̀jẹ̀wẹ̀ kì í ṣòrìṣà tá a lè fi í lẹ̀ láì bọ àmọ́ ẹlẹ́nu mi rùn òun yìí o olédèlè yìí lẹ wá ń sọ wípé ipe kémi fọmọ tèmi lẹ ẹ yóò ṣe fàdẹmọ ti yín lẹ tẹ bá mọ pé ẹ fẹ́ kú ẹ fàdẹmọ yín lẹ káfí ṣe tutù. Ah, ah. ọ̀rọ̀ tó sọ yìí ju ẹnu rẹ lọ àrẹ̀mọ ọba àrẹ̀mọ ọba nìkan fi sílẹ̀ àrẹ̀mọ ọba ah, iṣẹ́ wo ò mọ̀ ni o mọ̀ wípé àrẹ̀mọ ọba ó jù ọ lọ ní ọ̀nà tó pọ̀ ó ti jọ́ tó bá rí ìtòjú àyàn ìpàkọ́ ọmọ èèrà àti irun mú kúrú sọ kó o tó lè sọrú ọ̀rọ̀ tó ń sọ èsì kábíyèsí ìwà ọba ìlú wa ìwọ. ìjẹ́tẹ̀ èèyàn ń jẹ tẹ̀tẹ̀ èèyàn wàá lè jádagun ró bẹ́ẹ̀ ò lè jídagun ró bẹ́ẹ̀ dẹ́kun ró ò ṣeé jẹ. lẹ́nu ọ̀túnṣe mi ẹ gbọ́sọkúsọ lẹ́nu lẹ́nu ẹyẹ bẹ́ẹ̀ ni ẹ dúró dúró náà ní sùúrù ọ̀tún ṣọmọ jọmọ lọ ni sọmọjọmọ lọ ni ah, báwo lọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe ṣàpẹrò kọ́ ga jù kọ́ lọ ní àfẹ́ tó bá gorí èbè. ẹ jẹ́ kí wọ́n láyé wípé àrẹ̀mọ bá gun orí èbè o àrẹ̀mọ bá yìí ṣe gbé ìwọ yìí lọ́nà kọ̀nà àrẹ̀mọ bá ti gun orí èbè ah, ah, ṣé bí èèyàn ṣe máa jẹ dẹ̀dẹ̀ ni ẹ máa jẹ dákúrò ó ju ẹnu rẹ lọ. ó kàbùkù ó kàbùkù. mo nílò ìròyìn mm. tó máa fi inú ẹ̀dùn dáadáa o ó wù ẹ́ o kò wù ẹ́ o ọmọ rẹ ń a máa bẹ́ orí ẹ̀ nídìí òsà ní ojúbọ. Ah, ọ̀rọ̀ rẹ ti yé mi ẹ tí ò ní irú ẹni ò lè mọ iye èèyàn ìgbà tó jẹ́ pé ọmọ ọlọ́kùnrin tí ò wúlò fún lù tí ò wúlò fún wọ̀gàn alára ṣègbọ́n ló gbé ilé ẹ ó di dandan ọ̀hún nìkan mọ̀ ọ̀hún ó di dandan ọ̀hún ò ní fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ wà láyé ah! ọmọ ọlọ́kùnrin ló ní kò sì wúlò fún kankan eh! bẹ́ẹ̀ ni lọ́fọ̀ọ́mọ rẹ kalẹ̀ èmi àwa sọ fọ èmi àwa sọ fọ wípé ní gbogbo ọ̀nà ni mo fi jù ọ lọ torí èmi náà kánra inú àtẹ ẹ àti nígbà kékeré kú bẹ́ẹ̀ kò ní yorùbá èmi èmi àjọ ní forí dèpẹ̀lú ló ń bá sọ̀rọ̀ ló bá wíjọ́ níwọ̀. ìwọ forí dèpẹ̀lú èmi alájogun oògùn èmi tí bàbá mi dàjogun tẹ́mi ká jogun nítorí ogun ni èmi gúdúgúdú àbẹ̀yìn jákọ̀jákọ̀ ẹni àlébọ̀ ti lára wájú sàǹgbá ti fọ́ọ̀tì nìkan ló ronírù èmi ló ń wí eléyìí fún jẹ́ ń wá sọ fún yín pé ọmọ rẹ̀ wá bẹ̀ lórí rẹ̀ ọmọ yóò kú ni ọmọ rẹ̀ ọlọ́kùnrin wàá lò gbogbo ọ̀nà pátápátá ni ọmọ rẹ̀ yóò kú ẹ̀rù lórí bẹ́ẹ̀ fún ọ ọmọ rẹ̀ ọlọ́kùnrin lọ́kọ́ kalẹ̀ pé ọmọ rẹ̀ yóò dòkú lójú rẹ̀ gan ni ṣèbí olókùnrin ti ah, tó wá sí tó lálàá kábíyèsí o. Ah, ah, olórí. Ah, a máa ríra lẹ́ta ẹ̀yin àtàrẹ mọ́ ń sọ̀rọ̀. irọ́ olórí ẹ fẹ́ rí bàbá ẹ jókòó oh. èmi á máa rí kábíyèsí lẹ́ta. ẹ ṣeun o. ọ̀rọ̀ mi àtàrẹ mọ́ ẹ ṣe tó le tó yàn. kábíyèsí á kọ̀ntínú. mo wúlò sọ fáwọn. ó dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti yẹ ọ. ó you sit down like this. Mm. Yeah. Hmm. kábíyèsí ṣé kò sí nǹkan kan ṣá torí gbogbo awuyewuye tí mò ń gbọ́ yìí ńṣe ló ń dẹ́rù bà mí o. kò sí ti ń ṣẹlẹ̀ kò yé ọ torí gbogbo ti ń dẹ́rù bọ ọhún ọ̀fẹ́ kákó ńlẹ̀. kábíyèsí. bíbí mo fi ọlọ́kàn balẹ̀. ó dá o tẹ́ bá sọ bẹ́ẹ̀ o kò sí ah, wàhálà. mo sọ bẹ́ẹ̀. ṣé káwọn máa lọ ń gbà náà. ah ọtí wàá ṣeré tán nù àwọn ah, ọ̀dà jẹ́ bọ́ọ̀bù mi ṣeré díẹ̀ ń gbà náà. ó dà bàbá bàbá. délẹ̀ wa mọ bọ jàre ọmọ ọlá mọ bọ ee ee ọmọ ọlá mọ bọ ẹyà rẹ ló kò mọ bí ó ti ṣe yẹ. Hmm. Let it fall off. Okay, sorry. ló ṣẹlẹ̀ kábíyèsí. kí ló dé kábíyèsí kí ló ṣẹlẹ̀. kí ni rí. Ah, ríbi kí ló ṣẹlẹ̀ kábíyèsí. ah ah sorry sorry sorry kí ló ṣẹlẹ̀ ah kí ló fa gbogbo eléyìí kábíyèsí kí ló dé. kábíyèsí kí ló ṣẹlẹ̀. kí ni mò ń rí. kábíyèsí kábíyèsí aláṣẹ kejì ìjà ṣé kò sí mi. n tí mo rí ìwọ orí ni. kábíyèsí ṣé kò sí nǹkan kan tẹ̀ fi ń. tó. pínrín lẹ́rìn o kò sí. kí lẹ̀ ń rí kábíyèsí. kábíyèsí ẹ sì ní kò sí nǹkan kan. ẹ ṣọ́ pé kò sí nǹkan kan. kí ló dé tẹ fi ń mí lókè lókè. rere kò sí nǹkan. kábíyèsí kábíyèsí kábíyèsí. Mhm, mhm. kí ló dé ah, ẹ̀yin lè ń gbàbọ̀dé fún mi ẹ̀kúnra ajíbòde ẹ̀kúnra ajíbòde. àwọn wo nìyẹn àwọn ṣé àwa náà. èmi ni abẹ́lọ́jẹ́. kábíyèsí ah, kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ẹ kí ló dé ọmọ oní kò yí ẹrù ọ̀fà ẹ èé ti jẹ́ ọmọ aṣíjú apópèrè dàgbà ọ̀fà sọ́fun àpọ̀fun yọ̀ọ̀yọ̀ dàgbà ọ̀fà alẹ̀ kí ló dé èé ti jẹ́ kí ló ṣẹlẹ̀. Ah. olórí. kábíyèsí ọ̀rọ̀ ìlú ni o ọ̀rọ̀ ìlú rírí dọ́gbọ́n ni o ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi mọ́mọ́ sàmì tì oore negun ṣe ti gún ipá lórí o oore náà ń sì làkàlà màgbó ṣe ti yọ gẹ́gẹ́ lọ́rùn. oore lèmi náà mọ̀ ní ìṣèlú òrìrì lọ́gbọ́n ìlú bàbá mi. ẹbọ rẹ mo ṣe tó fẹ́ kó mi sí yọ́yọ́ báyìí. bẹ́ẹ̀ sì ló rí pẹ́ àṣìrè gbàgbé ní ọ̀rọ̀ àwọn ọmọ ìlú ìmọ̀sí ń rò ń ló jẹ́ sọ pé kí wọ́n mọ̀jẹ̀ abọ̀ òòṣà fẹ̀jẹ̀wẹ̀ mọ́ òòṣà tí ò rí nǹkan mi gbà tó jẹ́jẹ́ èèyàn ni mò ń gbà níjọ́ tí ọ̀bá nírẹ́jẹ́ àlejò gbà ṣé kò ní padà fàbọ̀ lórí àwọn ọmọ ìlú ní tí mo rò pọ̀ ọmọ nú o tí mo jẹ̀bi sí o ní tí mo ṣàṣìṣe sínú o tí wàá ní mo rí wa báyìí. lóòótọ́ ni kábíyèsí ẹnìkan wà torí gbígbó ọ̀pá já àìtórí kíkan àpagbò mo wọ ẹnìkan mọ̀ gbọ́ rí pé wọ́n torí wèrèwèrè kan pòbùkù. lóòótọ́ lẹ ṣàṣìṣe ṣùgbọ́n gbogbo wa náà la mọ̀ wípé ọmọ alájogun ni làwọn ò sá sọ pé àwọn fẹ́ gbà kọ́fọ́mọ rẹ̀ lẹ̀ ni. Hmm. Eh olórí. kábíyèsí. ó yẹ kí n bá lájogun sọ̀rọ̀ ní àmọ́ kò rọrùn bẹ́ẹ̀ odidi ọmọ la pé a ti bọ̀ kó jẹ́ pé èèyàn bí ẹyọ ọmọ kan tuntun ẹyọ kan tí ò pé méjì kò sírètí pé yóò bí mi mọ́ ẹ wá lẹ́yọ kan oṣù tó mọ̀ ń kó kó tún fi ṣe rúbọ kó fi ṣe tutù rúbọ fún lò sọ wá rọrùn àti wí. kábíyèsí bóyá nǹkan tẹ́ ẹ ṣe ni pé ẹ rán àwọn olóyè yín kí wọ́n lọ bá alájogun sọ̀rọ̀ kí wọ́n lọ bá sọ̀rọ̀ kó lè gbà torí àìgbà láti fọmọ rẹ̀ lẹ̀ ẹ mọ̀ pé gbogbo òòlù ni ó kù sínú ìyọnu hmm. tí wàhálà tá a sì wá ń wí tó bá délẹ̀ tán tí gbogbo òòlù kú lẹ́yọ kọ̀ọ̀kan ìgbà wo ni kú òní padà kan ọmọ òun náà tí ó wàá jẹ́ òfò ńlé òfò àlejò ẹ ni wọ́n lọ bá sọ̀rọ̀ ni kí wọ́n lọ bẹ́ẹ̀ ni o lórí ọ̀kànrẹ̀láyé. Ọ̀pọ̀lọ ń bẹ nínú ọ̀rọ̀ tó sọ un. Ó tún bẹ sọ eh, gbé lé lórí. Kò ọ, n gbé ìgbésẹ̀. Ìwọ lọ sùn, tó bá dàárọ̀ ọ̀la, tà bá wọn mọ tí ń gbé ẹ̀yin ni ẹ kọ́kọ́ sùn ẹ sùn mí. ẹ̀rù ń bọ̀ kọ́ wọ́n ti bọ́ ọ̀lọ́ tán wọ́n tún ní sùn àbí wọ́n sùn ìwọlé sùn wọ́n yọ̀dá rẹ̀. ẹ̀yin kábíyèsí ṣe rí lórí ọ̀rọ̀ tèmi ẹ̀yin ẹ má ṣe yọ̀ọ́ ẹ̀yin ni ẹ sùn náà ẹ̀yin ni ẹ sùn. ọ̀dà wá sùn tì gbà náà wọ́n bá mọ bàbá wá sùn báyìí wá sùn báyìí mo sùn ẹ̀yin náà ṣe gbé sílẹ̀. ẹ̀yin wo nu. ṣèbájú ah, orí la fi mọ gbà ilẹ̀kẹ̀ la fi mọ òjò yìí ṣé o fẹ́ sọ pé o mọ̀ gẹ́gẹ́ bí ìjòyè nínú ìlú yìí ni. Ah, ah, ẹ fún bẹ́ẹ̀dì. ọ̀tún ẹ ṣe sùúrù ṣé kò sí o. ẹ bàbá fẹ́ rí a sì fẹ́ rí fún nǹkan tó ṣe pàtàkì. bẹ́ẹ̀ ni ẹ já. ẹ wá ìwà ìdúró ìdúró ìdúró ah, ah. ṣé kò kí ló ṣẹlẹ̀ ẹ padà ẹ ń um, aládé lọ kí sí bàbá sọ pé àwọn olóyè fẹ́ rí wọn. irú àrífín wo rèé irú àìfẹ́ ni pé ní àfihàn péyàn wo rèé kò jáde tí a rí ah. láwọn tó jẹ́ pé ọba ló rẹwà ń sẹ́ ah. ẹ́ irú jálajàlá wo rèé. Ah. <laughs> alájogun alájogun bó o ní ṣe kí wọ́n gbàgà fún yín ṣe fẹ́ jókòó. Ah, kò nílò kò nílò pé ká ń fún wa bá a ṣe wàyí náà dà ó dà bá. àmọ́ àárẹ̀ wú lọ́sàn-án bàbá ń kọ́ láàfin. alájogun àrùn tó ń sọ gọ́fà ló ń sọ ọ̀dúnrún ohun tó ń sabọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo wa ló kàn á sì mọ bó ṣe rí lára rẹ̀ ṣùgbọ́n èyí tó bu yẹ̀pẹ̀ àfindá ní iyọ̀ dáa ó kù díẹ̀ káàtó o. ìyálóde ọ̀rọ̀ rẹ yé mi dáadáa wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò kámẹ́ni tó fẹ́ràn ẹ̀ ni. èmi rò wípé ajẹ̀bí máa mọ̀ òní kógun jàlù ewúrẹ́ tó bá dẹ̀ dá fánù òun la fi ń kó fánlẹ̀ ta ni ò mọ̀ pé kábíyèsí jẹ̀bi ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ẹ wá ní kémi kémi mu ọmọ kan ṣoṣo akíndòkun tí mo bí tí mo bá wọn bí láyé tí mo wà yìí kí n fi lẹ̀ kí n fi ṣe tutù lù. ọ̀làjọ̀gbọ́n ṣùgbọ́n mo fẹ́ kí o rántí o bí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bí àbá yanjú rẹ̀ ká ṣètùtù rẹ̀ yóò kára alé yóò kára ọkọ má sì gbàgbé o pé olúwa ó sọ pé bí àbá ṣètùtù rẹ̀ róré o ẹ má jẹ́ ń purọ́ tàn yín jẹ èmi ò lè fọmọ mi lẹ̀ fẹ́tùtù lù ú ẹ sọ fún kábíyèsí ẹni pé kó fi àrẹ̀mọ rẹ̀ lẹ̀ káfi kó fọ́n lẹ̀ káfi ṣe tutù lù. alájogún ò jẹ̀bù rẹ̀ jẹ̀bù rẹ̀ ọ̀rọ̀ ìlú là ń sọ yìí o ọ̀rọ̀ ìlú là ń sọ yìí a sì ń sọ̀rọ̀ ọba ta ni ò mọ̀ pé ọba ló gba lórí ohun gbogbo ohun tí ọba bá sì fẹ́ la gbọ́dọ̀ bá fẹ́ ah, ah, eh, nìwọ ọwọ́ lanu rẹ gbàgà eh, eh, kí ọba ọba ìlú tíá kí ọba kó mọ ọmọ tiẹ̀ kó fi ṣe tutù ah, ó pọ̀ jù lẹ́nu rẹ ọkọjá ẹnu rẹ tu ẹnu rẹ. àwọn ẹsẹ̀ ń tẹ̀ ọ́ kọjá ẹnu ẹ èmi ló máa ń bá sọ̀rọ̀ ọ̀tún èmi mà ní pariwo wo, mí wò ó èrò alájogun mà ní alájogun oògùn èmi tí bàbá mi dájọ ogun tẹ́bi kájọ oògùn nítorí ogun ni èmi gúdúgúdú abẹ́yìn jákọ̀jákọ̀ ẹni àlébọ̀ tí ń lára wájú àlẹ́ má bà ní abẹ́ má fi ṣe kankan èmi lọ́ọ́gùn rú mọ́gàlè ọ̀tún ẹni à ń bá wí tí ń ṣe mí lọ́wọ́ òun kọjá mi wòmíwò tí tó bá ń jógi tó bá ń jọ pẹ́ ó máa ń fi tọ̀nà lẹ́ni bẹ́ẹ̀ ni kí ló kí ló lè fi mí ṣe ibi ọ̀rọ̀ kó rántí mi mọ́ ẹ̀mí ọ̀kan ẹnu adé ẹ̀gún sàṣà tí ń pa kẹ̀kẹ́ lẹ́kùnbẹ́kùn ní bùbá èmi èmi ẹ̀bì tí àlàpà tí ń wọ́lu àwọn ọjà lẹ́mọ́lẹ̀ wọ́múwọ́mú áhà ah, ah, jẹ́ ń sọ fún ọ jẹ́ ń wú fún ọ àbá lásán láàsàn ó ní ikán rẹ̀ ń já ikán rẹ̀ ò má lè dòkúta tèmi jẹ́ ń wú fún ọkọ ọmọ dáadáa ah, kí wọ́n sọ fún ọ fẹ́ o ọkọ̀ o ní líle o ní rírọ̀ o ọmọ rẹ̀ gangan la ó fi ṣètùtù. ẹ̀yin wo ládọjà obì mélòó ló fẹ́ tiẹ̀. mẹ́rin péré ni ah, ah, kí ló wáá fa gbogbo eléyìí ọmọ mẹ́rìndínlógún. Ah, ọmọ mẹ́rìndínlógún ẹ̀ẹ́rí ọlọ́mọ mẹ́rìndínlógún kọ́fà kan lẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ṣe tutù lú ó wá jẹ́mi ọlọ́mọ kan ni kí n fi ṣe tutù kí n fi ká fi ṣe tutù lú ọ̀tún tó ní ọmọ ọlọ́kùnrin lọ́dọ̀ ṣe ni ó ń fi yún lẹ̀ káfí kó lẹ̀ ṣètùtù àfẹjẹwẹ̀. alájogun ó ti kán ó ti kán rírọ́rùn ó ti kán rùn ó ti kán rùn èmi ǹjẹ́ o mọ̀ wípé àgbàlagbà tó bá wẹ̀wù àbùkù ẹ̀tẹ́ fi ń tẹ̀ ẹ́ ah. dùn mí ò gbúdọ̀ rí lẹ̀ iṣẹ́ ò sì gbúdọ̀ sẹ́gbọ́n kó dojú gbàfẹ́ dìyẹ ta ni ọ̀nà níbi tí mo wà èmi àjọ̀nú forí dẹ̀kẹ̀ dànù inú adé ẹ̀gbọ́n sísà ń pa kékeré lẹ́kún ìwọ. ẹ wá sọ fún ẹ ààrẹ ti bẹ́dùn rẹ lẹ̀ báyìí ó di dandan kẹ́dùn rẹ sunlẹ̀ lẹ̀ ah. ẹ dúró dè mí mú bọ̀. màá dúró dè ọ́ ó là yí ẹ wípé àìlówó olówó kò ṣeé fi wé ẹgbẹ̀rún ẹsẹ́gìtà ó dúró dé ọ kí ló fẹ́ fi mí ṣe kò sí nǹkan tó lè fi mí ṣe èmi àti àwọn ìjòyè tó kù tó bá jẹ́ pé jèrè ìjẹ̀bùjẹ̀bù ni wọ́n ti wọ̀ lágbára èmi lágbára o èmi lágbára o kó máa bọ̀ àjọ fi ìjà pé ta níbí lẹ́ni àjọ fi ìjà pé ta níbí lẹ́ni. ẹ̀yin olóyè ṣe ṣe ẹ ìjà ẹ ìlú a fìjà pé tàbí ìlú ni ẹdùn bọ bọ. ọ̀tún òjò ni ó wò. Mm. Ah, ẹ ti lọ ká dáa fún yín òfò lẹ́mú ẹ̀fọ́ ṣe òfò lẹ́ṣẹ̀ àtẹ̀yìn àti kábíyèsí yín ayẹyìn ní wá mọ́. do, oh Lord, do it in the name of Jesus. Open our eyes in the name of Jesus, oh God. Let the light shine, let the light shine. The light that chases darkness, the light that chases darkness, the that shows the way in the name of Jesus. Oh God, your will will be known, and be revealed unto us, oh God, that will be hidden unto us in the name of Jesus. Amen. I don't want to be used of God. Fẹ́ kọ́lọ́run lò mí fún iṣẹ́ ìyìn rere. Ṣùgbọ́n ṣe rí mo wà confused pẹ̀lú ọ̀rọ̀ village yìí. I've been a city boy all my life. Mi ò mi ò kúrò city nígbà tó ti bí mi. Really? Mm. To now leave the city to go to one God-forsaken village. Báwo ni mo ṣe fẹ́ sọ ọ́? I, I don't even know where the place is, uh, Iriri or Iri or whatever. Iriri Dogbon. Iriri Dogbon. I don't even know where the village is. Bro, Tony, Iriri Dogbon is not a village. It's a town. Eh? So, so, you keep saying. But, uh... bro, bro, Tony, all I know is that left to me, ẹ ń fi àkókò we are wasting time on this thing. ẹ má ẹ má ẹ má ẹ má kù mí láyà jẹ ẹ má kù mí láyà jẹ mi ò láìkì ẹ má kù mí láyà jẹ ẹ ah, má you can't you can't scare me into into making a a hasty decision you, you can't stampede me ah kí ló dé ah, ah tó bá dẹ̀ jọ jọ pé tó bá gbóná lára yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yẹ kúkú gbẹ́rù yín kí ẹ gbàlú yẹn lọ kẹ kúkú lọ ẹ̀yin gbọ́n náà ẹ̀yin ẹ̀ sọ pé ọlọ́run fẹ́ kí n dúró sí city kí n máa lọ sínú village ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdò ya kí mọ́lẹ̀ it's not fair it's not fair at all bákan náà ẹgbẹ́rún ike máa lọ mákùn láyà jẹ my God is not wicked. All I know is that the king's business demands urgency. The king's business demands wisdom. Ah! ẹ kàn lè máa tẹ right mi pẹ̀lú ọ̀rọ̀ yín. No, no, I refuse to be stampeded into doing what, what, what, what, what I don't want to do. Rotoni. I'm a child of God also. I'm anointed. I'm not the Lord. Rotoni. Holy Spirit, help this brother. Help this brother. I don't understand him. Brother Tony. Hey, Ààrẹ Adé, nǹkan máa ṣẹlẹ̀ nínú ìlú yìí o. Ẹ̀rù dẹ̀ ti ń bà mí, kódà àánú ẹ ló ń ṣe mí o. Ah, ah. Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀ oh, àbí táwọn tó ń kú. Ọlọ́mọ ní jẹ́ kí bí mọ̀ ṣẹlẹ̀ sáwọn ń tà wá. Ṣebí torí ẹ̀ náà ni kábíyèsí ṣe pèpàdé àwọn olóyè láti wá ìyanjú sí gbogbo rògbòdìyàn yìí. Hmm ọ̀nà àbáyọ ni pé akíndòkun rẹ lohun ètùtù. ẹ ah, kí ló ń sọ lẹ́nu yìí wo ah, ṣé ní ayé ọ̀làjú yìí oná wàá fi odidi ènìyàn wọ́n fi máa ṣètùtù àbí wá ná dúró ná ta ló pé dòkun akíndòkun mi oná hmm. fẹ́ fi ṣe kí ni mọ́ládé o tún ti bẹ̀rẹ̀ o o tún ti bẹ̀rẹ̀ o torí o tún ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ má jẹ́ bínú sí ọ ó jẹ́ ní sùúrù àrí adé ní sùúrù ó kúkú mọ̀ pé ìyálóde ọ̀rẹ́ ìyá mi nìyálóde bí mo ṣe mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin o hmm. kódà wọ́n ní bàbá alájogun gan kò dé ààfin mọ́ ìṣe ló fà á kíkọ́ rí pé òun ò lè fa àdòkú kalẹ̀ fún ètùtù kọ̀kọ̀kọ̀kan nígbà tí àwọn olóyè gbéra láti lọ kí wọn nílé ìbọn ni wọ́n fi lé wọn ah, padà. mo ṣe yóò rí náà ni mo jẹ́rìí bàbá alájogun ah, bàbá dáadáa àwọn èèyàn mọ̀ níkà o ẹ́ akíndokun tèmi ọ̀rẹ́kùnrin mi ẹ́ olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ọ̀nà àkọ́kọ́ tó pèrè wọ́n fẹ́ fi ṣe tutù ìwọ náà gbọ́kàn tó ń sọ lẹ́nu hmm. gbọ́kàn tó ń sọ lẹ́nu ọ̀hún ah! nìkan máa ní bàbá àtìyá rẹ̀ mọ̀ bíi bàbá rẹ̀ sì fẹ́ràn rẹ̀ gidigidi wọ́n fọ́rọ̀ rẹ̀ ṣeré rárá ah! mo tiẹ̀ jẹ́ bàbá alájogún wọn ò lè gbà ọ́. ṣáàṣe sùúrù ṣùgbọ́n wọ́n ní tí wọn ò bá fàdùkún kalẹ̀ kábíyèsí àti àwọn olóyè wọ́n ń gbẹ́mìí mi wàhálà sì nìyí o. Ah, wo ẹni tó bá fẹ́ kú kó lọ kú dànù ikọ́ kò gbọ́dọ̀ ṣe dòkun mi èèrà kò gbọ́dọ̀ rìn ẹni bá máa kú kẹ́yìn tèbẹ̀rẹ̀ sí ní kú. àárín adé wá tiẹ̀ ní sùúrù ọ̀rọ̀ rírò ló sọ lẹ́nu. Ah, ah, núrò èyí dá o. Um, Pastor Larry, it, was a beautiful send forth. Pastor John. Uh, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, pásítọ̀ lẹ́yìn náà. ah no ẹ ẹ ẹ wa ẹ wa unity nígbà yóò pẹ̀ tí màá yẹ̀ dé. ẹ wa nǹkan mo fẹ́ bá yín sọ náà nìyẹn ẹ wa <laughs> nǹkan tí ẹ̀ ń sọ látijọ́ yìí kò fẹ́ make sense fún mi màá dé explain màá explain pastor John takisen forty fún. tó lọ sí Benin City sí báyìí bó ṣe dé Benin City life had changed. that is good. things became so beautiful for him. Mm mo ń wo whatsapp status ẹ̀ ní ìjẹta city báyìí they give him a very beautiful brand new suv. i saw it too. èyí náà rí ṣé wàá ṣe pèsè bẹ̀rẹ̀ ṣé mo so Bro John, lórí méjì ni he is anointed and equally anointed he went to Benin City Clearly, ló dé tí wọ́n ní kémi lọ or Port Harcourt you know all, all those oil rich states ṣe ń gbọ́ mi sá just look at me check me out ṣé more gently, tó lè one god forsaken village More google village yẹn orí fifth page mo tó something my need nípa ibẹ̀ network Kusi no. there are no good roads it, it's in the middle of nowhere. brotoni brotoni point of correction irinidọgbọn is not a village. Sezu. It's a town, even oh. though it's not town. ṣe Bọ́láre ìgbà tẹ́ about sọ̀rọ̀ ó máa máa make effort that my wà abusive or. because someone like you it will look like a town because be ibi to ti wà be tún to be díẹ̀ dear to be ti to lọ so fún ọmọ oko ìrírí dọ́gbọ́n will be like a town but for me it's city boy. you know, who grew up in the city, it's, it's, it's very, very, I can't relate. I can't relate. Or me, ò yé yín ṣá, mi ò It's not what I, I can sign up for. Kọ́lọ́run tọ́lọ́run I love God. I want to serve God. But I prefer to serve God in, in, in England, United States of America, you know, or Bayelsa, Parakot, all those orange states. Ibẹ̀ lògo mi wà. Ògo mi ò sí ní village. Ògo mi ò ṣe local. Ṣé ẹ get point mi? Bro Tony, there is sense nínú gbogbo nǹkan tẹ̀ sọ yẹn. But um, you said is God-forsaken village. That may be the reason tí Ọlọ́run sọ ní kí ẹ lọ sílùú yẹn abẹ́ yorùbá ẹ̀ dẹ̀mí wáyé ó dàpẹ́ tí ń fi àkókò ṣòfò you see ìjáfara léwu o. ṣé rí roland ibi tí mo ti ní problem pẹ̀lú yìí nìyẹn your understanding of the scriptures is very limited ẹ wà spiritually myopic ẹ ní deep understanding of the word of God mm. and ó dẹ̀ limit yín in everything you do ẹ get point mi báìbù kan sọ wípé a day with God is like a thousand years báìbù confam ẹ ọlá ọlá tí ọlọ́run bá sọ ọlá ọlọ́run lè bí like ẹ ten years twenty years kò ṣe immediately ibi tí ẹ ti ń make a mistake nìyẹn any in-depth knowledge of the word of God and it's limiting your life. All right, thank you, thank you. That's okay. You, you, can't you can't interpret spiritual things on on, on, on, on face value. No, what keep you paying along? Could me, immediately. You have to go immediately. No. Thank you, sir. I, it's okay. Well, that's not the reason mo ṣe pè anyway. Okay. Reason tí mo ṣe fẹ́ rí ni you know while I was praying in the middle of the night, I'm Ọlọ́run ń bá mi sọ àwọn kankan. Ó iṣẹ́ tó ràn yín ní táwọn yẹn ìrírí dọ́gbọ́n pé òun fẹ́ kí n pẹ̀lú yín lọ káàdìjọ́ lọ ṣiṣẹ́ yẹn so that will be your associate there. Really? Yes, yes. You, you're joking. I know, I'm serious. I'm serious about it. And you're ready to go? Yes, by the grace of God. ah, it's okay. It's, it's all right. It's all right. It's all right. It's all right. But can yẹn náà a ó Oshita, Oshita. normally tele. Eh, if you're going to that um, godforsaken village no. you're just going back home simple eh, normally ibi tẹ́ belongs to náà nìyẹn so you won't be out of place It's going to be like fish inside water because níbi ẹ wo ẹ̀yin náà ìwòrán yín sí wa ní church and all of us tá a sọ àjọṣe ministers it look very odd something weird about you ẹ ẹ ẹ jail pẹ̀lú wa our way of dressing our way of thinking everything we do you look very very different you look very odd so we are merely going back home ibi tó yẹ yín náà lè padà sí yẹn simple as a basic you even struggle there because normally most of fún ibẹ̀ yẹn gan máa it's be an upgrade síbi tẹ́ ti wá. ọmọ oko náà nìyí tẹ́lẹ̀ tẹ́ bá padà sóko náà eh, ìgbẹ́ni náà ìgbẹ́ni lé ọmọ if you go back to the village that's your house so go back to the village and just leave us there eh i mean kò kò gbogbo kíni kò fẹ́ kò sí wàhálà abẹ rárá just just leave me alone and go back to your house eh ah ah. <laughs> dá ń lóhùn kí lẹ̀ ń rò. Ah. Ah. ṣé kì í ṣe pé ẹ fẹ́ lọ fọmọ wálẹ̀ fòsà. akin mi alábí ikọ̀ kò lè ṣeéṣe o ah, ọmọ tèmi ò sóúnjẹ òòsà kí a ló dé gan náà ẹ fẹ́ kán lẹ́yìn ọ̀kan kí a ló dé gan náà ẹ fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni tá a mọ̀ ṣe balẹ̀ mi dákun dákun jọ ṣàánú mi ọmọ wo ira mọ ira kó má bà rẹ ẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu dákun ṣàánú mi. Ah. ọkọ mi mo ní àbá kékeré kan àbí kí akin kó lọ sórí ẹ̀gbọ́n mi nílùú wa tí gbogbo rògbòdìyàn yìí bá lọlẹ̀ kó wálé bí ò sì lọlẹ̀ kó mọ́ gbọ́hùn. ọkọ mi dákun nígbà táwọn ṣe. alájọ Ah, sebi nsebe akula noma. Alajo. ẹ̀yin awo gbogbo wa náà la mọ èrèdí tí kábíyèsí fi ní àpèpàdé pàjáwìrì kò sì sí méjì bí ó ṣe ti rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú wa hmm. Hmm. afẹ̀jẹ̀rẹ̀ sì ti fún wa ní gbèdéke ó ní ká parí gbogbo ètò kọjọ́ méje ó tó pé hmm. ọjọ́ méje náà ló kù bẹ́ńgá yìí o a sì ti ìrọ́nà àbáyọ a sì mọ̀ wípé tí afẹ̀jẹ̀wẹ̀ tó bá yarí tán yọ ọ́ lẹ́yìn o. Bẹ́ẹ̀ni yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ tó kú lébà tí wọ́n gbòkú ẹ̀rọ kú ẹ wò kí ni tá a ṣe sí o. ẹ̀yin awo awo ń ẹ̀yin awo awo ń ẹ̀yin awo awo ń ní gbèjégbèjọ ló tù fẹ́. ẹ mọ́ fi nù mí mo mọ̀ ọ́ jẹ́ o ẹ mọ́ fi nù mí mo mọ̀ ọ́ jẹ́ ẹ wò ó mi ò ń ṣe mọ̀ jèsín. Ah, ah. ta ni ò mọ̀ wípé gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí kábíyèsí mọ̀ sí. wọ́n ní àjẹ̀bí má mọ̀ olókòkun jàlú kábíyèsí rán yín sí mi èmi náà rán yín padà sí kábíyèsí ẹ rèé bá kábíyèsí yín ẹ rèé bá ẹni kò náà mú àrẹ̀mọ rẹ̀ kó fi ṣe tutù túbà alájogun bàbá ní kárò dídùn fún a họra wọnú igun bàbá sì ní gbẹjọ ṣe gòtò láti dáná rẹ á dáná sunlé ni o àmọ́ gbogbo wa náà la mọ̀ wípé kábíyèsí jẹ̀bi ọ hmm? jẹ̀bi ó mú mi sí i ṣùgbọ́n alájogun ó fi èdè nù ni dákun fi èdè nù fi èdè nù. ẹ̀yin awo àwọn oúnjẹ ẹbí èé ṣẹ̀bi ẹni ká mọ̀ mọ̀ ọ́n ẹ wò ó akọni ń ní alájogún akọjí sìré kì í sojé nǹkan bọ́ọ̀lẹ̀ lára ọlájogún hmm, hmm. n tó ṣe é ó lágbára. ewọ ewọ ẹ ọmọ ewọ ikú lójú ọwọ ọmọ ẹsẹ ikú lójú ẹsẹ bá díẹ bá gbẹ̀jẹ̀ pìpìpì iye rẹ lájogún ọyà ìdílẹ̀ ìdílẹ̀ ìdílẹ̀ àìfọ lájogún lájogún alájogún o ẹjọ́ ìṣèjú ara ẹni ká ìṣubú ń ní lára ara wa náà gan ni. àmọ́ rántí pé àjọgbórí ilẹ̀ àjọjẹ ni hmm. àjọgbórí ilẹ̀ báyìí àjọmú ni àjọgbórí ilẹ̀ yìí àkúmọ́ rántí ilẹ̀ tá a jọmú ló tù fẹ́ o hmm. hmm. sóti yé. mi ò ní gbà mi ò ní gbà ìyàwó mi ò ní gbà agbórí ah. ilẹ̀ àjọjẹ o lájogun agbórí ilẹ̀ a ah! agbórí ah! ilẹ̀ a ò kú mọ́ àṣẹ dọwọ́ lẹ̀ tájọ mú lájogún jèbúrẹ́ àwọn olùfẹ́fẹ́ o ah! ọba jèbúrẹ́ o. ká ọ̀gùn bàbá wo àbúwá sí gbẹ́bẹ̀ o. ọ̀gbọ́n mo fò ẹnikẹ́ni rẹ rárá o orí ìyá mi á sìn ọlọ́run. ibi tí mo sọ òun ni kò gbà ó rọra sí o dákun ọkọ mi ẹlẹ́dàá ìyá mi á bá ọ lọ sórí. àrínadé á gbé báàgì rẹ á gbẹ́rù rẹ pàdé rẹ só gbọ́ mi ọkọ mi. Hmm? bàbá mi kí ló ṣẹlẹ̀. Ah, bàbá mi kí ló dé tẹ̀ ń pajá lọ́bọ̀ fún mi gbogbo nǹkan tó ń lọ nínú ìlú ni mo gbọ́ wọ́n ah, ní èmi ni òrìṣà àfẹ̀jẹ̀wẹ̀ mú fún nǹkan ètùtù. akíndòkun ọmọ mi ọmọ anísọ̀lọ́jà. So ọmọ aláṣọ lójú ogun ọmọ afabẹ́rẹ́ gúnyán ọ̀bẹ mú tán iṣu tán. mo gbìyànjú wọn ní gbiná bá kú yóò fẹ́ rúgbojú bọ́gẹ̀dẹ̀ bá kú yóò fọmọ rẹ̀ rọ́pò. mo wò pé tí n bá dàgbàdàgbà tí n bá dògbò ìwọ ló rò lé mi. nǹkan ṣe mí. Akíndòkú mo gbìyànjú mo sapá ṣùgbọ́n ipá pín lókun foríjì mi ẹjọ́ mi kọ́ òṣàlẹ̀ bàbá mi ni kí n tó béèrè ni mo sì gbọ́dọ̀ fún ẹ. bàbá mi gbogbo ara kìkì ogun ah! àṣé lóòótọ́ ni àṣé lóòótọ́ ni gbogbo fìdífìdí tí mo gbọ́ ṣé wípé ẹ lè gbà ẹ sì lè pàdé àpòpọ̀ pẹ̀lú kábíyèsí ah! láti fi mí sílẹ̀ fún nǹkan ètùtù ìlú. bàbá mi alájogun ọba aráyé máa burú o ẹ ò fẹ́ kí àpò mi gbó. mi pàdé àpòpọ̀ láti dá mi mi légodò ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Bàbá mi! Bàbá mi! ládé awo. tó <laughs> ibi awilade yìí o afẹ̀jẹ̀wẹ̀ tún fẹ́ fẹ̀jẹ̀wẹ̀ <laughs> bí ìṣe rẹ̀ <laughs> igbó àdájú la wà yìí o. ìbí hmm. egúnnugún ti yọjú ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ni tí àkàlàmọ̀gò ti yọjú ọ̀rẹ́ ẹni bá ní baba ni kó máa ká lọ hmm. èèyàn tí ò ní kó padà lẹ́yìn wa kó padà o. tó ṣe ní ẹ̀tẹ́ mọ́ra ìyàwó. abẹ́ni lórí kí ló tún dúró wò iṣẹ́ diṣẹ́ rẹ. Thank you for watching Afejiwe the Bloodbath on this channel by evangelist Kola David Okelwu. The move did not stop here. He will bear witness that you don't want to stop here. The concluding part is already on his channel. So go to Trecom TV YouTube channel and watch the full movie there. We only put the part one here. The concluding aspect of the movie is on daddy's channel. You will see the link to his channel in my description. If you are lovers of Fejuzaba TV Yoruba and you know that we drop content that are inspiring to you, I can recommend that content to you. Go and complete it and subscribe to his channel. Thank you very much. fún yín lálàáfíà ẹ̀wọ̀ kábíyèsí o àwọn alálẹ̀lẹ̀ yóò jó ba yín lára mu. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ gbà mí ẹ gbà mí àrẹ̀mọ àrẹ̀mọ àrẹ̀mọ ni àrẹ̀mọ ẹ ẹ kábíyèsí kì í ṣe mọ̀jẹ̀sí bèrè. Ah, mọ̀jẹ̀sí ah, ah, eh, eh, ẹ gbà mí ẹ gbà mí kí mo fẹ́ ṣe báyà eh, ẹ gbà mí o. what. ẹ gbà mí o. what. what. káyọ̀ mọ́ mi rẹ̀. what. ara ni mi kọ́. is this a viral or bacterial infection? This is a result of the pandemic or the epidemic outbreak. Yes, no, no, no, no, no, it's contagious. Come on. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ah, afẹjẹwẹ. Ah, àdúrà la nílò. Ẹ gbà o. Àdúrà àdúrà. Afẹjẹwẹ ò ṣe ń tọ́da. Ah, ah, afẹjẹwẹ. Ẹ gbà o. Ò ṣe ń tọ́da wo ló sórí adé náà. About.